Naam kí ọlọ́run bá kó fi wá ṣe kò gbẹ dáadáa. Ìbéèrè ọmọ ìyá wa nípa wípé ọmọ wọn tó jọmọ kékeré ó nífẹ̀ẹ́ Quran ó sì máa fẹ́ gbà tí ó bá gbé tí wọ́n bá gbà lọ́wọ́ fi Quran lẹ̀ fún Torí ni ó lè tọ̀ kó jẹ́ pé tọ̀ lọ. Àkọ́kọ́ ni wípé ní ilé ayé tá à ń gbé àti láwùjọ tá ìfẹ́ ọlọ́wọ́n ọba ìfẹ́ ànábì sallallahu alaihi ti àti ìfẹ́ àwọn ẹni dáadáa ká gbèfẹ́ wọn sí àwọn ọmọ wa ní ọkàn ní ayé tá ń gbé fún gbogbo orú ìṣẹ̀lẹ̀ báyà máa ṣẹlẹ̀ pé àwọn ọmọ wọn á fẹ́ gbé Quran nígbà kan àti ohun tí àjogúnbá ò ní pé táwọn ọmọ ọba àbí tọmọ ọba lè ṣe pẹ̀lú yìí tí lè ṣòpinya ká má gbé Quran lé wọn lọ́wọ́ ṣùgbọ́n tí a bá ti ń rí i pé ọmọ nífẹ̀ẹ́ sí a lè fi wọ́n sílẹ̀ tá a bá wá fi wọ́n sílẹ̀ àwọn nǹkan tá a máa gbìyànjú láti máa ṣe òun ni pé à ń wọn irú àwọn ọmọ yàrá jẹ́ kí wọ́n máa tètè mọ̀ wípé tí èèyàn bá ń gbé àlùkùránì ohun tó dáa ni pé kéèyàn ṣe àlùwàlà irú ọmọ tó ń sọkún yẹn lè mú kẹ fún kẹ kẹ ṣàlùwàlà fún kẹ bá ṣàlùwàlà fún tán kẹ gbé

gẹ́gẹ́ bí jùsù àmà ó lè jẹ́ àwọn oní pẹlẹbẹ tó máa ń tóbi ẹni kó jẹ́ bí jùsù àmà tó jẹ́ wípé gbogbo ìgbà tó bá ti ń sunkún ìyẹn ni a máa gbìyànjú láti rí pé à ń gbé fún so tó bá gbà tí ò bá gbà tó bá jẹ́ pé àwọn kùránì láyé náà ló fẹ́ gbé tipátipá gbogbo ìgbà tó bá ti ń wà lọ́wọ́ àní fílẹ̀ fún lóhùn nìkan a máa mọ́nítọ̀ kó má bàa mishandle ẹ̀ so ilé ìkọlọ́ ṣe kó ń bẹ̀rẹ̀ dáadáa. ká má ṣe ìṣe tó jẹ́ wípé àwọn ọmọ yẹn ìgbà tí ó bá wá yẹ kó gbé Quran àti gbé ìfẹ́ kúrò ní ọkàn wọn kọ́lọ́ọ̀bá kò fi wá ṣe kò ń jẹ́ dáadáa.